tó ṣe láàrin àwọn àti àwọn bíi mo wá fẹ́ bèèrè ní nípa àlàyé tẹ̀sí nípa pé wọ́n máa ń ṣe tẹ̀sí àwọn nǹkan tó jọ bẹ̀. àwọn tá a máa ń gbọ́ táwọn kan máa ń fẹ́ ṣàlàyé àwọn tó jọ pé bí àti nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ń pé kí àwọn máa bú gbogbo ẹ̀rú ibi sókè bẹ́ẹ̀ nítorí pé ó ṣẹlẹ̀ bí ẹ bọ́sẹ̀ máa ń kó lẹ́kọ̀ọ́ tẹ̀ pé láyọ̀ kíláàsì máa yọ sọ̀tà nígbà tí àwọn tó tẹ̀lé wọn lọ ju ogun tí wọ́n ń kíde tí wọ́n ń ṣe tẹ̀sí nígbà tó dàtí máa yọ̀ sàn wá dá wọn lẹ́kùn ẹ̀ wọ́n á sàlàyé fún ẹ pé ọlọ́run bá tẹ̀ ń pè kì í ṣe ọlọ́run bá wá fẹ́ kẹ́ sàlàyé. alhamdulilayi ìbéèrè dẹ́sẹ̀ nípa pé ọ̀tọ̀ súnà tá a máa gbọ́n sókè ṣe àfọ̀mọ́ fún ọlọ́run bóyá nígbà tá a bá wà lójú ogun ike wọn lọ tẹ́lẹ̀ lẹ́yìn anábì sọlọ wà wà rí wa tẹ́lẹ̀ fáwọn kan gbóhùn sókè pẹ̀lú ìtẹ̀síbíyè ànábì wa pọ̀ fún wa kí ni tó ṣẹlẹ̀ nìyẹn ní tó ṣẹlẹ̀ kò ní í fi àwọn èèyàn ń gbóhùn sókè yìí ṣàdúrà wọ́n ń gbóhùn sókè láti ṣàdúrà gbígbóhùn sókè láti ṣàdúrà kò sínú lànà ànábì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n gbígbóhùn sókè láti ṣe tẹ̀síbíyè sínú ànábì. صلى الله عليه وآله وسلم ولن عبد الله بن عباس رضي الله عنهما وني عوان كيما وأوان كيما انت أي النبي صلى الله عليه وسلم أي في كيلو تا وما أقوى من التسبيح تا وياماتي أي nǹkan kọ́ máa ti tẹ̀sí ìlànà tó gbọ́n sókè tẹ̀lé ìdẹ́lànà lọ́nà ìmọ̀ mọ̀ṣọ́kọ́ ẹ̀rọ ọ̀hún ọ̀hún wa wọ́n ní kíra àtàkọ́ fún sàlàyé lẹ yíké ẹrù ti jẹ pé nù súnà ní ká gbóhùn sókè láti fi tẹ̀sí ẹ̀ ṣùgbọ́n kò sí nù súnà ká gbóhùn sókè tàdúà. orí rẹ̀ àdéhùn yẹn lórí bí ìlímàmù gẹ́gẹ́ bí àlímàmù Ṣàtíbí rahimahullahu ta'ala náà ti sàlàyé nínú síra àwọn al-i'tisam. wọ́n ní àdéhùn yẹn tọ́ka sí wípé àdáda lẹ̀ ní ká máa gbóhùn sókè nígbà tá a bá tàdúà wọ́n súnà ní ká gbóhùn sókè tá a bá tẹ̀lé kù ẹlẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ nàbà tù parí. ìgbà tẹ́ ń ṣàlàyé fún wa nípa àmọ́ tí wà ní ọ̀dọ̀ àwọn èèyàn ẹ wá sọ pé àwọn tó máa ń ṣe ìjìyàjì yẹn wípé kàámọ́ tí náà máa ń wà lọ́dọ̀ wọn ìpínlẹ̀ wa sọ pé níyẹn tó di ẹ̀mẹ́ta pé àwọn tó máa ń ṣe ìjìyàjì yẹn mo máa fẹ́ jọ ṣé àwọn tó ń bọ́lọ̀ àti tá a gbọ́dọ̀ máa ṣe ìjọba ẹ̀ lọ́wọ́ pé àwọn tó máa ń ṣe ìjìyàjì yẹn pé kí wá ní kàtíkórì tí bí a lè sọ nínú Islam àtẹ̀jẹ̀ tó bá wá jẹ bẹ́ẹ̀ kí ni ìtumọ̀ jihad yẹn jẹ jẹ. alhamdulilayi ìdáhùn ìbéèrè yẹn ó ní ìdílẹ́kṣọ̀ tí ó dájú fúnra ní dásìkò owó ti lè gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n má láì dúró kókó lò ó láì sọ lò ó kò tó wà bẹ́ẹ̀ ni pé àwọn tó ń ṣe jihad yẹn ìyẹn ni àwa mùsùlùmí àwa mùsùlùmí. náà ní jihad wà kò sí ẹni tó yẹ sílẹ̀ ẹ̀yìn àfẹnjẹ ọba lágbára láti ṣe jihad a lè الأعمى àrọjọ ولا على الأعرج حرج ولا على المريض àrọjọ tó bí afọ́jú bí arọ bí aláìlálàáfíà àwọn ọlọ́nà wọn bá yọ kú nínú àti lọ kópa nínú jihad ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ jíjì hajj tó bá jẹ́ jihadu kọlẹ̀ kí wọ́n tọrọ pípí kí ajáde lọ jagun ni eléyìí ọ̀tọ́ kí gbogbo ó tún jáde lọ jà wọ́n máa kí àná lọ́gbìnrin náà èèyàn fèrò káàkà pẹ̀lú lànà kọ̀rọ̀ mi kú lè fèrò pátí منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون kọtọ kí gbogbo mùsùlùmí pátápátá kó wọn ti jáde fún àwọn ọ̀sẹ̀ jihad àwọn kan gbọ́dọ̀ sẹ̀ àwọn jẹ́ sẹ̀ fún àwọn kọ̀ ní pẹ̀lú torí kí wọ́n lè bá àwọn ti kìlọ̀ fáwọn èèyàn tó máa padà lọ bá wọn. eléyìí á fi hàn wá pé jihad ti tóbi lè dá tí ìbá ti kọ́ dàda àmàlà àbíbíládínà tí ìbá ti kọ́ ta gbogbo wọn ká wọn mọ́lé lànà ìjọ ọ̀ràn ẹ̀ lórí gbogbo wa gbaná ni ó ti jọ ara yẹn lórí gbogbo wa. ṣùgbọ́n jihadi jíjà gbogbo wa lọ́ba wí irú ẹ̀ ló ti wá nù hadith wípé man lam yaghzu wa lam yuhaddith nafsahu bil ghazw mata ala shu'batin min an-nifaq. ẹni tí ò máa jagun rí ṣíṣe jihadi ó ti tẹ̀mí ara rẹ̀ sọ pé títí àgbàdì ìwọ náà jà wà á sójú ọ̀nà kan ní ojú ọ̀nà mùnáfíkì ojú ọ̀nà ìjà alágàbàgebè ọ̀nà ìtàn wa torí di ilé jihad bá gbogbo wa wí ṣùgbọ́n jihad ti sẹ́gi ìlà ó láwọn òfin ó sì láwọn àlànà torí pé ń bẹ́ ẹnu ẹni tí ń sọ fún ìṣe jihad kí ìṣe jihad rẹ̀ rẹ̀ náà láti má kojú ìta fún wa wa ẹni tí ń jà nítorí kó lè gbé fẹ́yà rẹ̀ torí kó lè gbé fúnra rẹ̀ torí kó lè gbé fún àwọn èèyàn rẹ̀ tẹ́lẹ̀ yẹn gbogbo ẹ̀ ti sọ ìtọ́ ẹni tí ń jà kó torí kó lè bàjẹ́ gbogbo lòun ọlọ́run فهو في سبيل الله هذا كريم sọ̀rọ̀ nípa jihad àtàwọn ìsàtọ̀rọ̀ náà yóò ní ìdílẹ́kọ̀ọ́ tó dájú nítorí pé tó wà lábẹ́rẹ́ pọ̀ jihad ó sì náà fẹ́ tí ògùn lè àkóyànà kò sí ní ọjọ́ parí alákiri àlùlù. àwọn kan lọ kọ́ wọ́n lọ wọ́n lọ sí láwọn ìgbà tí wọ́n rọ̀ wá ẹni ẹgbẹ́ ìjẹ́ ìjọba tí kò nínú rẹ̀ ó wá sí àwọn ẹgbẹ́ mi ní kí ọlọ́run bá èkó nǹkan nǹkan tó ti di kó mọ̀ fi ṣe àdéhùn náà pé kí ìròyìn náà ṣáà nǹkan ṣáà wà tó jẹ láti ló ṣáà wà fún ẹni tẹ̀sí wà lójú ní ọjọ́ ìgbìmọ̀ ẹ̀yìn ìgbẹ̀yìn àbáyé wọn kì í ṣe nǹkan tó yẹ sọ yẹn lẹ́sìn yìí pé ṣé àti máa dúró láti máa ṣe ní kí wọ́n tó lè fi nípa tó dá tó máa ṣe àṣà ìlú yẹn pé alhamdulillah ìbéèrè jẹ́ǹtẹ́ nípa pé àwọn kan fẹ́ nìkan ò nílò pa so òṣìṣẹ́ tó wù ọ́ kó òun fi nǹkan sí ó tóbi kó òun fi ṣe wọn lálejò. kò sì ní nǹkan kan ìwà wo ti sọ bẹ́ẹ̀ ní nǹkan kan dé. alákùnlé ha ṣé karama ti lé lẹ́yìn àbí ẹ ti wá di ṣé lẹ́yìn ẹni ọlọ́run abẹ́ni èṣù ìhàwó lọ́kọ̀ táwọn àti ọlọ́run ìhàwó lọ́kọ̀ tí ń tọ́ màmá ní ká máa aṣọ funfun ló máa ń wọ̀ òjò láwọn àníyàn ọbẹ̀ lórí rẹ̀ gbogbo gbà ọ̀ràn màálù ẹ̀ ṣèwádìí ìgbà náà lẹ́tọ́ lè kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ní ẹ̀jẹ̀ mi ti bẹ́ẹ̀ nínú ilé àjẹmí ló gbó oúnjẹ náà wá lórí lè jẹ́ kó náà wá ló ń bọ́ wá àmọ́ oúnjẹ bá ń ṣèwádìí ó ti súnmọ́ náà sí lẹ́jẹ̀ mà níbi gbogbo yẹn ló lè ṣèwádìí tí ó ní olè lọ sọ̀dà lórí ẹjọ́ fẹ́ ṣèwádìí náà ó náà gbọ́dọ̀ jẹ́ pé ọmọ àtúmọ̀ àpéyàn dúró dọ́gba lọ́rùn gan-an lè jẹ́ kó dúró dáa ọwọ́ aríru rẹ̀ lórí ipò náà kọ́ dúró dáa rẹ̀ nìkan ò ní sọ pé mi náà dúró dáa wá tó ọlẹ́bùn ti jẹ́ mẹ́rin. ṣùgbọ́n á ní pé ilé ìdáná ti lẹ́yìn rẹ̀ táwọn yóò máa wọn dá sẹ́kọ̀ọ́ wa àbí mi yí àwọn yẹn máa ń ti papọ̀ àdádálẹ̀ lélẹ̀ wọ́n pè ní lẹ́kọ̀ọ́n jẹ̀mẹ̀rì èyí táwọn yẹn máa ń ti fún ọ̀nà panu pọ̀ sí ìpínlẹ̀ àdádálẹ̀ yìí. ṣùgbọ́n tá a gbà lérò pẹ̀lú bíbí àgbà ti sọ òun náà làwọn dáná ti sọ̀rọ̀ àti làwọn ká máa wí lẹ́yìn rẹ̀ ṣé bá ti sálámà tàì sálámà ẹsẹ̀ fòrò wá ẹsẹ̀ fòrò wá ẹsẹ̀ fòrò wá wà á máa tẹ̀sẹ̀rẹ̀ ومن كالسلام تبارك يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير níbi dé dáa lè kí kálukọ́ máa wí jẹ́ ó sì pọ̀ sókè kí kálukọ́ máa sọ tiẹ̀ àbí òye wa tòkó ti gbóòrò sókè ẹnì kan bá wojú ẹ̀ kọ́ máa wojú ẹ̀ kí wọ́n yìí tó eléyẹn tó eléyẹn ló sún náà tàbí gbogbo sókè kọ́ máa wojú ẹ̀ sún àwọn ọmọ wọn ní pé nípa àyàmọ́ pé ṣé ó ṣe ṣe bóyá tí mo bá ṣẹlẹ̀ bí ẹ̀wọ̀n á ṣàdúrà pé jẹ́ kí ọ̀bára mi sọ̀rọ̀ ká kí ẹ̀mí ìlú pé àwọn ọmọ máa ń lọ sí láti ẹ ò rí. àdébísọ̀ pé ṣé kàrámọ́. Ah. Oge kí èèyàn ṣàdúrà kó fẹ́ rà nàlè àbí báwo. Nígbà tó ṣẹlẹ̀ wá ṣàdúrà náà wá yọ sí lójú o ni Kí ni, ń sọ fún? Ẹ̀sẹ̀ ìbéèrè mi. Mi bá béèrè pé ẹnìkan ní nǹkan kan ṣẹlẹ̀ sí lójú ayé ànábi tó bá àìsàn ó wá ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ó ti wá kọ́ nàbà ló bá rà nàbì kí á ló ti mọ̀ sí lójú ayé ànábi kan kí ló ti mọ̀ sí péye ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá ànábi ti kú ọkàn rí lójú ọ̀run àtẹ̀lẹ́wọ̀n kí ló sọ kí ló tẹ̀lé wọ́n ní àwọn fẹ́ kẹ̀sọ̀ tó bá ń fọ́nmù àdìsí ìyàwó rẹ̀ náà rí sí ìgbà pé ẹnìkan kì í tó wá sí òkàn tó wá gbé lẹ́nu tó wà láìsí gbà tó ṣáàjú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi kàn ń pé ẹnu wà pé àti ló ṣẹlẹ̀ ẹ̀rọ mi torí pé ó kì í lẹ́jẹ́ pé àṣòro rẹ̀ ó ń kọjá àkókò tó ń pè é tó wọn fẹ́ báwọn ọ̀bẹ tó wọn. àmàlí ọ̀sọ̀ àwọn mọ̀ wa fẹ́ràn pé Yorùbá máa sọ. wọ́n mọ̀ àdéhùn wa bó ti wá nídìí lárúbáwá torí pé gbọ́dọ̀ ló máa ń ṣẹlẹ̀ ó ní wípé àdéhùn wà lákọọlẹ̀ àmẹ́yìn kò lẹ́sí gbọ́ yìí. ẹ̀sìn pé ọkọ yìí lọ́gbà ń sọ yẹn aládìí ti ní sọ. wá àpẹẹlẹ yìí náà lórí ìwé o. wá nínú kanáà ń sọ ibi ọlọ́run ní gba gbogbo ẹni tó kírun tí ẹnjẹ ń wọ̀ tayọ kókó tẹ̀. wàláìkì náà wò hadithu báyìí hadithu ọ̀lẹ́ orí ẹ̀ láti sọ pé kí ẹ̀ máa kírun tí ẹ̀wù rẹ̀ ti tayọ kókó tẹ̀ àbí sòkòtò rẹ̀ àbágbádá rẹ̀ àbí kí kẹtọ́ tá wọ̀. a sọ pé irun rẹ̀ tó bá ti da ọlọ́run gbà ṣùgbọ́n asọ̀tọ̀wọ̀ tó tayọ kókó tẹ̀ ọlọ́run fi ara ẹ̀ jẹ́ tọ́wá wò. kí ló ní kí irun dá tó ti kọ́ sẹ́lọ̀ a sọ pé mẹlùkẹta tẹlifẹ hà nítorí pé ọ̀nà tí méjèèjì gbà yàtọ̀ síra irun ọlọ́nkọ́ aláṣẹ kẹwò sì máa wọlé ọlọ́ọ̀ni kọ́ máa ti yọ gba ti yẹ eléyìí tó wọlé ọ̀nà láti fìyà rẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó lọ jí bí ọwọ́ dà lórí àtẹ tó wá fi omi tó jí fi àlù àlá yẹn fi fi ọwọ́ dàgbé sí tọ́ba wọ náà láti fi ààrẹ jẹ náà. torí ẹ eléyìí ẹ wa ẹ wa dìbò yẹn wa torí pé sẹ́dá nàbì tó wá àgbẹ̀ ọ yàtọ̀ sí ìyàn lásán. فليتبوع مقعده من النار ممكن تماما أخبار من وفوارا لتتابع منهن من حدث عني حديثا بما حديث فهو يرى أنه كذب فهو أحد الكاذبين وفي رواية فهو أحد الكاذبين ممكن تماما تكون صورة تسمو كيراني مولي مصور

tẹ ìwà tẹ ń fẹ́ wọ́n tún sọ ọ̀tá. wọ́n ní pé nípa pẹ́kì ọ̀ma wẹ̀ ní òwò pé ṣe bá àwọn ọmọ ìlú. wíwá wẹ̀ ní owó kò sí tó burú mẹ́ lópin ìgbà tó bá ti fi tó ti ń wẹ̀ ẹnìkan ò ní rí ọ. lópin ìgbà tó bá ti fi tó ti ń wẹ̀ ẹnìkan ò ní rí ọ. tó bá ń wọ̀ láti tàn kan mára nígbà tó ń wẹ̀ yìí máa fọ ìdodo rẹ tí orúnkún rẹ bá bẹ́ẹ̀ bàjẹ́ tó ń sán mára àmì ẹlọ́n kọ́ mọ́ burú àwọn tó ọba wọ̀ nǹkan tó ọ̀sẹ̀ kankan mára àmọ́ tó sọ fún ọ̀sẹ̀ lọ. wọ́n ní obìnrin tó ó lóyún inú oṣù ọ̀gbọ̀n wà lè gbà wẹ̀ wọ́n ti nínú oṣù ọ̀gbọ̀n nítorí wọ́n wá ní pé ẹ̀gbà yẹn kò wá dẹ́gbà tó bímọ kò tún lè fún àwọn ẹ̀ka rẹ̀ láì jẹ́ àìlera ara wọ́n wá ní pé ṣé ìrẹsẹ̀ fún ọmọ ní ọmú lọ́wọ́ wọ́n wá ní ṣé òun lè bọ́ àwọn èèyàn láti. rárá o yọ ń tàwọn yẹn padà bọ́ yẹn báwo àwọ̀ yẹn fi tèmi lórí rẹ̀ yọ tuntun ilé lọ́tọ̀ gbajù náà ra olùmọ̀ kẹ́ni tí ọjà àwẹ̀ látàrí gbólóyún àbí látàrí gbófíma òun rè ọmọ gbogbo wọn sàwẹ̀ yẹn sàmà ń fúnni lóúnjẹ kò tó wàhálà lẹ́dí náà yóò fẹ́ kó náwó fèdè wàhálà mọ̀mí ké eléyàn ní ti àrùn gbòòlù yàtọ̀ sóbìnrin tó lóyún yàtọ̀ sí ẹni tó ń rè máa ọwọ́ alátọ̀dọ̀ apákan náà àtàrí ilé àgbáyé àtàtọ̀ bí a tún lè gbọ́ ẹni tó lóyún náà lè gbọ́ yẹn ẹni tí ń rìnmọ́ náà lè gbọ́ yẹn wọ́n kàn ti wọ̀ balẹ̀ sílẹ̀ yẹn tó fà á balẹ̀ sí náà lọ́rọ̀ àwọn olùmọ̀ tó sọ yìí pé téèyàn bá rìnmọ́ àbí èèyàn bá lóyún gbogbo àwọn tó bá jẹ yọ ọ̀sán padà tó bá sì fi lè fi palẹ̀ níbi tí ọmọ bọ́ọ̀n ní ìtúwọlé kọ̀ àti pẹ̀lú àwọn ojoojúmọ́ ló Náà. Wọ́n ní tí ẹnìkan bá ń gbé lọ́dọ̀ yọ̀ lọ ìgbẹ́jọ́ rẹ̀ tí wọ́n ti ràwọ̀ jáde pẹ̀lú àwọn tí wọ́n fún gbà. Ìyẹn ni pé yóò san èyí tó jẹ. Tọ́ba wá ń sìn tó jẹ rìn. Yóò gbà wẹ̀ ojoojúmọ́ tó jẹ. Plus fífún aláìní ló gbẹ. Ìyẹn kí ọmọ bọ́ọ̀n tó kọjá. Òfin ti àwẹ̀ bẹ̀ ọ̀gbá. Látàrí gbólóyún. Ọwọ́ á sá padà sí kí ọmọ mi tó tí rọmọbọ́n mi bá dé rọmọbọ́n ọdún yìí ó gbà èyí ń san gbèsè lásìkò rọmọbọ́n tó ó wá gba rọmọbọ́n ọdún yìí tó o fi gbèsè rọmọbọ́n tètè bẹ lórí ẹ̀ rọmọbọ́n ọdún yìí tó wá tán tó nígbà tí rọmọbọ́n ọdún yìí bá tán sẹ́wọ̀n yóò tún jẹ àwọn ẹ̀mí náà ní rọmọbọ́n yìí tó láwọn òbí ni lórí ẹ̀ ló jẹ́ pé bírò rẹ̀ wá tó tilẹ̀ lọ́wọ́ ti fẹ́ yà wò gbogbo àwọn àwọ̀ máa ń dín máa ń dín mí ìfọ̀ torí kò lè yarí jọba fún gbogbo ẹ̀ ló ti gbà tó ti láti gbà lórí bí eléyìí báyìí wọ́n wá jẹ́ pé àwọn ọmọkàn ti sèyàn títí ọdún yìí bá tí wọ́n fi gbà tọdún yìí kí o sì fi gbà tẹ̀sí yẹn kí ló mú lọ lára títí tẹ̀sí fi dé tàbí gbà tàbí gbà tọdún yìí parí nítorí mú lọ lára yẹn yóò ti torí rẹ̀ tó máa fún aláìní ló jẹjẹ nígbà tí wọ́n ń sàwẹ̀ ìbáwí ọba ti ẹ̀mí wa tún lọ́la náà. Nàbà tírì, nàbà fọ̀, Thank you. alhamdulilayi ṣé òkú tó bá kú lọ́nà tó tó pé àlè wẹ̀ á wò ó dálé dání sí la á dání sí la ẹ bá dání sí la á sì má bá ti rọra nú omi yẹn bá a bá sọ pẹ̀yìn sí lára bẹ́ẹ̀ á lọ sí á dání sí la pẹ̀lú ẹ̀mí bá ń wẹ̀ tàmítọ́ mi wá tún dégà sí la tẹ́lẹ̀ pé omi yẹn ti lọ́nú bára rẹ̀ ń bàjẹ́ sí kẹ́tọ̀kọ̀ wà hàn sọ̀bà nípa ọlọ́run bẹ̀rẹ̀ sí ní agbára mọ́ ọmọ bá a. ó ti parí parí. nítorí pé bẹ́ẹ̀ bá yọ jáde ẹ̀sìn Islam ọ̀fà sáfì mùsùlùmí tẹ̀sí bóyá bẹ láyé àbójú. ìpinnu tẹ̀sí ọ̀sẹ̀ lẹ́mẹ̀. ẹni tó ti fi kẹ́ẹ̀tọ́ sí ẹ̀ ń sáfù. sílẹ̀ ìgbà tẹ̀sí wá sí sáláàrùn jáde kẹ́ẹ̀tọ́ mọ́ dá mi wò sí náà. نعم نعم على كل حال بقيناه nítorí الميتون لا يسقط بالمعصوم àlè wẹ̀ wọ́n alẹ́ fi lọ́fíńdà sí láàbì sí náà àlè nítorí pé ńgbà dáwẹ̀ lọ́fíńdà wà láàbì sí lára. ṣé alágbára láti fi lọ́fíìsì àti láàmú àlèwẹ̀ torí ìta alágbára kò ní sọ ọ̀nà torí ìta alágbára nọ́mbà five. Àwọn ọjọ́ kan ti balẹ̀ ọjọ́ kan tó tó ní ọjọ́ kan ọjọ́ kan jẹ́ bí wọ́n bá bẹ̀rẹ̀ tó bóyá àti tó ń gbà ṣe ìgbọ́nù ti sọ̀rọ̀ láti fi wọ́n ní ìwà dáná bí sọ̀rọ̀ láàrin wa àyè òṣèlú àti ọdún kúmọ̀ kẹ́kẹ́ tẹ̀lé àbí ó lo ogójì ọjọ́. àmọ́ àwọn ọjọ́ rẹ̀ yàtọ̀ síra wọn ìjọ àkọ́kọ́ dàbí ọdún kan ìjọ kejì ó dàbí oṣù kan ìjọ kẹta ó dàbí ọ̀sẹ̀ kan gbogbo àwọn ọjọ́ yòókù lọ́wọ́ àdàgẹ́ bí ọjọ́ dàbí mà ó túmọ̀ sí pé ogójì ọjọ́ péré náà ni ó lò ṣùgbọ́n ogójì ọjọ́ tí ó lò yìí wọ́n ní ọ̀kan nínú àwọn ọjọ́ dàbí ọdún kan wọ́n sọ àbí òye wa yọ dàbí ọdún kan kò túmọ̀ sí pé ọdún kan ni torí di ẹlẹ́ àti kírun bẹ́ẹ̀ ò ní sọ̀rọ̀ tó bá dàbí pápúpọ̀ àṣùbà tó àfẹ́ tó bá dàbí pápúpọ̀ ògbóró títọ́ àfẹ́ tó bá tún dàbí pápúpọ̀ àṣùrò títọ́ àfẹ́ tó bá dàbí pé àkókò mọ́tò ìtítọ́ àfẹ́ bẹ́ẹ̀ ló bá dàbí pé àkókò iṣẹ́ náà tó ti tó. sẹ́mi ń gbé yọ̀wó mọ́nù kàdánà yọ̀ dàbí wá tó abẹ́ yọ̀ dàbí náà gbogbo wọn wà lẹ́. bẹ́ẹ̀ náà níjọ́ tó bá dàbí oṣù irú rẹ̀ ti ṣẹlẹ̀ láyé. àbẹ́yẹn ọ̀hún àwọn àlùkò wà láyé nítorí tó òun bá yọ ń bẹ̀ òun lè fi twenty hours tí ò ní wọ̀ ìwọ́n ló ń kírun sọ́tù fa wọ́n kírun bó fa wọ́n sì kírun àṣù fa wọ́n sì wọlé ìṣà lóṣèlú ti lé yìí máa dábọ́ dàrí bá ọkẹ́ àgbà tóun bá yẹ dàrí ọkẹ́ bọ̀ tó bá di pé òkè gbogbo nǹkan ó ti dọ́gba pẹ̀lú rẹ̀ yàtọ̀ síbi tó òbí ma ó tó di fóònù yẹ dàrí wọn á kí àṣù bákan náà tó ń wá ti wọ̀tà ìwà ńkọ́ àsìkò mágbèrè ti tó. Nǹkan yẹn náà ní tuntun tí ó jẹ̀bi ọdún kan. Tàbí òye wa, a máa ń sọ ibi tó ń ti yẹ tàrí. Bẹ́ẹ̀ gbà tí ó yẹ tàrí sí òun, yóò jẹ́ ti ro ti oṣù mẹ́rin. Òye wa, ìgbà tí yóò wá jẹ́ áfíríkì, bẹ́ẹ̀ yóò jẹ́ ti ro bíi oṣù mẹ́fà àbọ̀. Àsìkò tí ó jẹ mágbèrè sí, bẹ́ẹ̀ yóò jẹ́ ti ro bíi oṣù kẹjọ tó rùn ó tó wọ̀ ó kílẹ̀ àbí òkílẹ̀ tó ń tó rẹ̀ ló ṣẹlẹ̀ lójú ọ̀. wàláàkín ìtọ́jà ni pé ká máa wá tàjì kọ́lọ̀ ń sọ wa níbi bìtìnàtì àti ìjẹjà náà ìyẹn sọ pé màá láìpẹ́ kí n wà ń gbà yẹn fún orí bọ́ àwọn dáná bí bá lò kọjá apply rẹ̀ tó ẹ̀ ẹ̀ lọ́ọ̀lù sáà. Naam, number six. Ẹ mọ àwọn àgbọ̀jọ́ àti ìpè àlọ́sọ̀tà ọ̀sọ̀ pé ẹni bá tọ́ ọmọ obìnrin méjì iná fi dàgbà ìpè yóò máa wà pẹ̀lú òun báyìí lọ́jọ́ ìgbà tí a mọ̀. Kí àti tẹ̀sù lálàáfíà àti pé ẹni bá tọ́ ọmọ obìnrin ọkàn wọn. Dáadáa, tóbi méjì. So bákan náà, à ń bẹ lọ́wọ́ kọ́lẹ́kọ́ náà ní mọ́kò. Wọ́n sọ fọ́mọbìnrin torí pé láìsẹ̀ títí tó fi dòwú àwọn èèyàn tọ́nà bá kú lọ́mọbìnrin wọ́n máa wọ́n máa kùn lábẹ́lẹ̀. wọ́n máa ti kí ẹkú wọ ẹ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ìjọba rẹ ní kẹ́sì tí wọ́n bí inú ẹ ṣe ṣe ẹgbẹ́ dáadáa inú wọn èyí tòun délẹ̀ yàtọ̀ sẹ́jọ́ náà kú lọ́mọkùnrin ẹ̀rí bí ó ti sọ bí ó ti gẹ̀bí là tó máa ń ṣe báyìí yẹ́rẹ́.

ṣé eléyìí alẹ́ lọ́wọ́ tọmọdọ́kùnrin náà sàn ọmọbìnrin náà ṣé ọmọbìnrin náà lọ́wọ́ àdúrà fi ọmọ ọkọ̀kùnrin láyé ló ti nàmbà náà. wọ́n ti pé ṣé tí bá ń ṣe ọjọ́ ìgbọ́kọ̀ ṣe àti ìgbà àbọ̀ ọ̀gọ́jọ́ ìgbà bọ́ọ̀lù ọmọ ojú tó dé sí. ọmọ bóyá ò kẹ́ ẹ má dé sí ẹ mà pé ń ṣe ń ṣe kí n. pé ọjọ́ ẹ̀ lọ́jọ́ ti àwọn ọjọ́ àná gbàdúrà tó dọ̀bí rẹ̀ àdéhùn. wọ́n á gbé sáwọn ní àlè bóun ṣayẹyẹ. ìpè kìnnì ìpè kìnnì ọkọ̀ ọjọ́ bíi kìnnì kí ló àjíù nípa àlùkìyámà tẹ́ǹkì kéde. ọjọ́ lọ mójútó rẹ̀ ẹ̀ka dànù gbogbo ọkọ̀ lásán. ilé ẹjọ́ mi ti jẹ́ bẹ́ẹ̀ o torí ẹ̀ àní kí àgbà kú gbogbo ọjọ́ bí àbí òye gbogbo ọjọ́ bí báwo. òkú palẹ̀ mọ́jọ́ kú nítorí pé ọjọ́ kú ń bọ̀ bá lọ́sọ̀rí tẹ́lẹ̀ yọ ẹ̀ lọ́ọ́ kí ọmọ palẹ̀ mọ́ fún. àdá ilé ẹjọ́ mi ti jẹ́ lápọ̀ bẹ́ẹ̀ nàmbà làǹtẹ̀nà. láti ṣàlàyé rẹ̀ débi kó ti sú wa. Thank <laughs> you. Ibi wọn kìlọ̀ fún yẹn pa táwọn rí. Bẹ́ẹ̀ni tó rí nǹkan mọ̀ nínú. Àfi lọ orí kankan fọ́dún lókè. torí ọlọ́run gbogbo amọ̀nà ó jẹ́ àríyàn òdodo subhanahu wa ta'ala bi hamdi ẹsẹ̀ lọ́la ìdàkà ìdà ẹ̀sìn. Thank you.